اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحابته أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته نعم آية سورة كوكاليني آدتا نينو سورة الأنعام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم ليس لهم من دونه ولي ولا شفيع ولا شفيع لعلهم يتقون ولا تترد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين Súra ẹlẹ́ẹ̀kẹfà àyà ìkọkànléláàádọ́ta tí a ń bá bọ̀. A'udhu billahi minash shaitanir rajim. A bẹ̀rẹ̀ pẹ̀lú gbólóhùn tọ́lọ̀ ní ká máa fi bẹ̀rẹ̀ Kùránì òun náà ni ìsádi ọlọ́run kó lọ́dọ̀ àṣẹ ìtọ́n ọlọ́mọ́jẹ́ kí ṣùráyè láàrin wa bismillahirrahmanirrahim ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayá ṣàká aláàkírọ̀ ọlọ́ni wa an dìrì bí alladhina yakhafuna an yuhsharu ila rabbihim yẹ́ là ń ṣàlàyé lọ lánàá ọlọ́ni kí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam kó kìlọ̀ pẹ̀lú kùránì fún àwọn èèyàn tí ó ń páyà pé a ó kó àwọn jọ níwájú ọlọ́run tàbá wo suratul insan súra ẹlẹ́ẹ̀kẹrìndínní ọgọ́rin súra 76 tàbá wo aya ẹlẹ́ẹ̀kejì ń bẹ aya 7 ọlọ́run ròyìn àwọn onígbàgbọ́ òdodo káti ẹ̀ mú láti àyà ẹlẹ́ẹ̀karùn A'udhu billahi minash shaytanir rajim Bismillahir rahmanir rahim Ọlọ́run ní innal يشركون منك سبحانك سجوا كفورا إن الأبرار àwọn ẹni rí àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì ń ṣe dáadáa yashrabuna min ka'sin wọ́n ó máa mu láti inú ife kana mizajuha kafura in tí wọ́n mu nínú ife yìí ń tàà fi rú oníkáfúrú bọ́lẹ̀ pé kò sí ìgbàláyè fún mi láti tún ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n a kàn mú lérè fi bẹ́ẹ̀ náà mú. àìní aṣọ́rọ̀bù bí kan nínú àlìjẹ́nà ìyàṣọ́rọ̀bù bí i ìbádùlọ́ àwọn ẹrúsìn ọlọ́run tí wọ́n jẹ́ ní eré wọn mọ̀ mú ń bẹ̀ ìfàjíròrò ha tàfùjírọ̀ ìṣẹ́lẹ̀rú yìí mímu tí wọ́n mú kò ní pé kó tán ẹ̀rì tá bá mú ọtí ẹlẹ́rìn dòdò tàbí à ń mú ìtànpè ní juice àwọn omi èso táa fún ẹgbẹ́ tó bá yá kí ni ó ṣe yóò tán ṣùgbọ́n lọ ní eléyìí fa jìrú nà tafjira bí wọ́n ṣe mú náà ni ó máa pọ̀ sí yóò máa tú jáde ni àwọn èèyàn wọ̀nyí yufuna bin nadri wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń mú ìlérí iṣẹ́ ويخافون يوما كان شره مستقرا ibi tá ń lọ nìyẹn àwọn tí wọ́n kánà ṣàrùhù mọ́sítàtìrọ̀ wọ́n ń páyà ọjọ́ kan ọjọ́ wo ni ọjọ́ tó ṣe pé ṣàrùhù aburú ọjọ́ náà mọ́sítàtìrọ̀ mọ̀ntàṣàrọ̀ aw mọ̀ntàṣìrọ̀ aburú ọjọ́ náà yóò jẹ́ kí ni mọ̀ntàṣìrọ̀ aburú tó ṣe kí tí wọ́n páyà yìí ọlọ́run fi wọ́n sínú àlìjẹ́nà ayà táà sì sí lọ ni pé ọlọ́run ní kánàbí ó kìlọ̀ fún àwọn tó ṣe wípé ìyàkọ̀ fún àyọ̀ ṣáró ìlà àwọn tí ń páyà ìkójọ táà wí ọlọ́run wá sọ́nù ayà yìí pé wàyàkọ̀ fún àyàwó mẹ́ǹkà àdàṣàrò ẹnìkan ò lè mórí ń bẹ̀ o kó mórí bọ́ níbi ìyà náà illa man rahima rabbi afẹ́ni ọlọ́run bá ṣàánú ọlọ́run láwọn wọ̀nyí wa yut'imuna at'ama ala hubbihi miskina wa yatima wa asira wọ́n máa ń fún àwọn èèyàn ló ń jẹjẹ ala tó ń ti páwọn náà nífẹ̀ẹ́ sóúnjẹ yẹn náà láti jẹ ó wu àwọn náà àmọ́ wọn wá nítorí pọ́wú àwọn ohun kí wọ́n fún mẹ́fẹ́ lómi àwọn àwọn ni wọ́n fún miskina wọ́n fún àwọn aláìní wáyàtíìmà wọ́n fún àwọn ọmọ òrukàn wá àsírọ̀ àwọn tí a ń bẹ ní ògbèkùn àwọn ẹrú wọn fún wọn. ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn nígbàtí wọ́n fún àwọn wọ̀nyí ló ń jẹ ni pé ìnámà nut'imukum liwajhillah àwa ò torí nǹkankan torí pé ìnámọ̀ yẹn lèlẹ̀ asù àwa ò torí nǹkankan fún yín jẹ liwajhillah torí tọlọ́n tójú ọlọ́run la fi ń fún yín láàrín ní ìkún jazaan wala shukura kò sí ìrètí jazaan ẹ̀san kan wàlá ṣùkúrọ̀ àbí ọpẹ́ kan látọ̀dọ̀ yín kò sí retí ẹ̀ fáwọn ìyẹn ni pé àwọn ò retí ẹ̀ àwọn ọ̀ràn kan ẹ̀ àwọn ò tàn mọ́ ẹ̀ إنما tó padà sáyà tá ń bọ̀ nínú súra ẹlẹ́ẹ̀kẹfà àyà 51 àwọn tí Kùránì ó kì ní lọ làwọn tí wọ́n páyà ọjọ́ náà ọlọ́run ní àwọn wọ̀nyí nigbati wọ́n fún ìyàn ló ń jẹ nínú 76 wọ́n ń líǹkì ẹ̀ ní o wọ́n pè kí kan ní sílà ilmù sílà nínú ilmù tafsir kí ni wọ́n pè ní ilmù sílà o náà ní ìmọ̀ tí ń ṣàlàyé kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin àyà kan àti kejì o là ń pè ní ilmù sílà àyà tá ń bá bọ̀ àyà tó tẹ̀lé mọ̀lísílátù bainahuma kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin wọn àwọn àyà Qur'an àyà tó mutashabihat ìyẹn inú olùmọ̀ usulu tafsir in science of Qur'an of Quran exegesis or commentaries of Quran ó lẹ́kọ̀ọ́ à ń pè ní àwọn àyà Qur'an ó pín sí méjì àyàtún muhkamat mo ti ṣàlàyé èyí oníjò ní àyàtún mutashabihat mo ṣàlàyé èyí ọ̀kan nínú àwọn ìtumọ̀ ẹ̀ àwọn àyà títúmọ̀ wọn lè ju ọ̀kan lọ nínú túmọ̀ tó tú sí ní mutashabihat àwọn àyà tí ń túra wọn eléyìí ó dúró eléyìí ni ó tún ṣàlàyé ẹ̀ èyí ni ìmí ó tún ṣàlàyé kùránì ó wà máa jẹ́ interwoven kùránì ò wá máa jẹ́ tó wọnú ara wọn tí wọn ò sá fúnra wọn tí wọn ò sì jìnnà síra wọn tí gbogbo wọn ní àsopọ̀ ọlọ́run ní nínú àyà yìí àti mú wá láyà ẹlẹ́ẹ̀keje lókè àwọn tí wọ́n ń páyà ọjọ́ tó ṣe pé káàna ṣàrò umustatiro abúrú rẹ̀ ó fọ́n yóò kárí nínú àyà eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn-án àyà náà ọlọ́run ròyìn àwọn tí wọ́n fún ni lóúnjẹ lẹ́kẹ̀ẹ́wà rẹ̀ wọ́n wá ní ìdí táwọn fi ń ṣe bẹ́ẹ̀ iná na ọ́fù iná na ọ́fù mi rọ́bìnà ya o máa ń àwọn ń páyà mi rọ́bìnà látọ̀dọ̀ olúwa wa ya o máa ń ọjọ́ kan ọjọ́ wo ni àbúrúsán kọ́mpù tọ̀ríra ọjọ́ tó ṣe wípé abusan súra kan wà nínú Koran tá ń pè ní abasa súrọ́tulẹ̀ abasa abi astafurulai súrọ́tù abasa kìí ṣe súrọ́tù lè abasa abasa torí pé fìlì ni abasa abasa abasa súrọ́tù abasa ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim abasa watawalla anja aul a'ma wàmà yòdèrí kàlà àìlà òòyà zaka àòyà daka karufatan fa'udikro amma man istaghna فأنت له تصدى وما عليك ألا يزكى فأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلا كلا لمن شاء ذكره فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام كرام بررة adàdú á padà síbẹ̀ o nínú àyà tó tẹ̀lé àyà 51 á sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n bí tí mo fẹ́ lò ní àyà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ abasa watawalla mama mana abasa kalaha abasa kalaha wajihahu adali ma'ana ó fajúro kéyàn o ṣe kí ni kéyàn ó fajúro to frown abasa bí ma'ana kalaha wajihahu kéyàn ó fajúro ọlọ́wọ́ ní àwọn èèyàn wọ̀nyí sọ pé à ń páyọ̀ ọjọ́ kan àbúsáun kọ̀ǹtọ̀rírọ ọjọ́ tí ojú máa ro kókó à ń páyàn ọjọ́ kan tí àwọn ojú tí wọ́n ro kò sójú tí ó dẹ̀ àtìsàlàyé àmúdáyà wà nínú Qur'an nígbà tó sọ pé alátákà hadith lè gan ṣíyà wùjú òyìnyà ọmọ ìdìn nígbàtí wọ́n bá ti rí wàhálà tí ń bẹ wájú gbogbo ojú òrò kókó ni wọ́n ní ọjọ́ náà àwọn ń pa ẹ̀ ìgbà táwọn èèyàn wọ́n yíwá gba ìkìlọ̀ kùránì torí pé wọ́n ń páyà ọjọ́ náà ayé ẹlẹ́ẹ̀kọkànlá wá ní fáwakọ̀ umúlọ́ òṣàrọ̀dá àlìkalẹ̀ yọ omi wàlàkọ́ ohun wàjàzá ohun bí máa sọ́bàrú jannatan wà fọwọ́kọ́ ọmọ ńlọ òṣàrọ̀ dáálìkàlẹ̀ yà ọmọ torí pé wọ́n ń páyà ọjọ́ náà wàkọ́ ọmọ ńlọ ọlọ́run wá là wọn ó kó wọn yọ níbi aburú ọjọ́ náà wà làkọ́ ohun lọ́dẹ́rọ̀ta ohun wọ́n dípò ojú tí ó rò kókó làkọ́ ohun tọ́lọ̀ fún wọn jọ náà òun ni nádẹ́rọ̀ta ojú tó tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ wọ́n sùúrù ràn ìdùnnú wọn ó tún wá ṣubú láyọ̀ wàjàzá ń bí máa sọ́bàrú jàǹdẹ́ta wà ríran. àsanwó-lẹ́sàn bẹ́ẹ̀ nítorí kíni bí máa sọ́bàrú wọ́n ṣe sùúrù láyé wọ́n ní lárágbá wọ́n ní faradà wọn ò rí jẹ àìrí wọn ò jẹ́ kí wọ́n jẹ haram wọn ò sí nínú àwọn tí wọ́n ń dáṣà wípé ńgbà tí ò sálàálì ńlẹ̀ kí làwọn wà jẹ jàrámù lọ àwọn mí ẹ̀yìn tẹ́lẹ̀ jàrámù ẹ̀ fílẹ̀ fáwọn torí àrámù ọ̀ngàn ò tí ìtọ́ àwọn táwọn fẹ́ jẹ kò tí ìtọ́ àwọn pín àbáyìn tó fi gún ẹni ìfà òtọ́ sí ní pé ní àrámù àwọn ọba wọn dáṣẹ́ ẹ̀ wọn sọ pé bí fà tọ́ ni àájífà ní bẹ́yìn ò sí jìfà fàfà ní fà lọ àwọn òsí nínú wọn torí pé wọ́n dá àrámù mọ̀ lárámù mẹ́ta lórí ṣàmọ́ tátulẹ̀ àdá ìgúnláwọ́ àwọn ọ̀tá lérí yẹ̀yẹ́ àwọn tí ò gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ìnàlẹ̀dí ìnà ajírọ̀mú كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما هم عليكم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون سورة 83 يعني نو قرآن سورة 83 láti àyà 29 súra ẹlẹ́ẹ̀kẹtàléní ọgọ́rin àyà kọkàndínlọ́gbọ̀n sura 83 àyà 29 Suratul Mutaffifin ọlọ́ni iná lẹ́bí iná àjírọ̀ mú kánú ọlọ́ni alẹ́bí iná àwọn ọ̀daràn torí wọ́n sọ pé jàrímà jàráìm jàrímà òun náà ni ọ̀ràn crime the criminals torí pé gbogbo àwọn tí wọn ò gbọ́ ọlọ́run ọba gbọ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀daràn ni wọ́n kí ni ìdí tí wọ́n fi jọ́ ọ̀daràn torí pé wọ́n ti ṣẹ̀ sófin ọlọ́run gbogbo ẹni tó bá ṣẹ̀ sófin ọba láyé wọ́n ò mọ̀ pé lọ́daràn níwájú adájọ́ wọ́n ní wọ́n fi ẹ̀sùn ọ̀ràn báyìí wọ́n fi kàn án wọ́n fẹ́ sùn ọ̀ràn báyìí wọ́n fi kàn án adájọ́ wà ní kó wí tẹnu ẹ̀ so jari ọ̀rọ̀ náà àbójẹ̀bí bó bá lóhun ò jàre wọn ní kílẹ̀ rí ẹ̀ àwọn tí wọ́n fẹ̀sùn kan wọn ní kí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ báwọn méjèèjì bá rojú tán ìròjọ́ tán wájú adájọ́ adájọ́ lè sọ pé pẹ̀lú ẹ̀rí tí ń bẹ lọ́dọ̀ òun ó fìdí múlẹ̀ pé ó dá ọ̀ràn náà yóò wá di ọ̀daràn ìyà ọ̀ràn náà wọn ò wá fi jẹ a jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ sófin ọlọ́run tí wọn tẹ̀lé tọ́lọ́run ọ̀daràn làwọn náà níwájú ọlọ́run lọ́lọ́run fi nínú ẹlẹ́dí iná ajírọ̀ mú wọ́n ti ṣe dáàmọ̀ sí jàrí ìmọ̀ wọ́n ti dọ́ràn ìnàlẹ́dí iná ajírọ̀ mú kánú ìnàlẹ́dí iná ọlọ́run ní gbogbo àwọn ọ̀daràn wọ̀nyí sófin ọlọ́run kánú mínàlẹ́dí iná amanu tí wọ́n bá ti ráwọn onígbàgbọ́ òdodo yàdà àkún wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ní èè e. ọ̀rọ̀ wọn ò ní dúró sórí yẹ̀yẹ́ ìdá mọ́ orúhùn bí i wọ́n bá ń kọjá lọ́dọ̀ àwọn onígbàgbọ́ òdodo yàtà ọ̀sán ọmọ sóòn wọ́n máa fojú bára wọn sọ̀rọ̀ wọ́n máa yín mú sí wọn. ìlà ọ̀pọ̀lọpọ̀ ojú ojú tí wọ́n fi ń bára wọn sọ̀rọ̀ yẹn ní ti fàwọn onígbàgbọ́ òdodo ṣe yẹn ni ìdánkọ́là bú ńgbà tí wọ́n bá ṣẹ́rí padà ìlà ààlè sọ́dọ̀ àwọn èèyàn wọn tí wọ́n jọ́ dára bí ti wọn ìkọ́là bú ìṣẹ́rí padà fàkìhín tẹ̀fẹ̀ ni wọ́n ó ṣẹ́rí padà wọ́n ó máa ni wọ́n ó ṣe yẹ̀yẹ́ ni kí ni wọ́n fi ń ṣẹ̀fẹ̀ àwọn wo ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n ń fa àwọn onígbàgbọ́ òdo ṣe yẹ̀yẹ́ wọ́n ń fọ̀rọ̀ ọlọ́run ọba ṣẹ̀fẹ̀ tẹ̀síwájú. wàyínà rọra ohun tí wọ́n bá wá rí àwọn onígbàgbọ́ òdodo wọ́n máa sọ wípé iná ọlá ì dájúdájú àwọn tẹ̀ ń wò lábdọ́ọ̀lù ó ní wọ́n ti sọnù ọlọ́run ní kò sẹ́ni tó bẹ̀ wọ́n ṣe ọlọ́pàá lérí àwọn onígbàgbọ́ òdodo à ní wọ́n máa ṣọ́ wọn kí kò sí táwọn mùsùlùmí ṣe wọ́n máa ṣọ́ wa ní ẹ̀sìn wa ní àfirùngbọ̀n lẹ̀ àfìtìwálẹ̀ irùngbọ̀n mùsùlùmí ni wọ́n kọ̀m̀plẹ̀n lé lórí ṣùgbọ́n tí wọ́n bá rẹ̀ ní tí ò ṣe mùsùlùmí kódà kó fi ilẹ̀ kó mọ́ yàá kí gbogbo rẹ̀ ó rí játijàti wọn ò ní sọ̀rọ̀ ẹ wo àwọn rastafarians mo rò pé àwọn tí wọ́n ń pè bẹ́ẹ̀ ìkànnà àwọn olórin rastafarian oní rastaman vibration yé a positive ó ti kú Bob Marley ó ti kú àwọn tó nífẹ̀ẹ́ tó ń ti pó ti kú tí wọ́n bá ń ṣàyájọ́ ọjọ́ tó jáde láyé wọn ò yéé ṣe kí wọ́n mọ̀ ìyá wèrè ń jọ náà kódà àwọn èèyàn àtúmọ̀ kú àwọn oníwòye ti ní kí wọ́n pa ọjọ́ náà rẹ́ kí wọ́n máa ṣe ọjọ́ náà mọ́ láwọn orílẹ̀-èdè kan nílẹ̀ níbùwọ̀ oòrùn Áfíríkà yìí West Africa àwọn èèyàn máa kú bí wọ́n bá ń ṣàyájọ́ ọjọ́ ọ̀ràn ti Bob Marley bó nírun orí rẹ̀ ti rí bó ní tàgbọ́n ti rí wa mùsùlùmí là ń ṣe bẹ́ẹ̀ kí làwọn èèyàn ó sọ ṣùgbọ́n torí pété ṣù ni àti ìrẹ́ni tó complain àti ìrẹ́ni tó sọ pé rúgbọ̀n rẹ̀ wọn ò dá kò yá ṣùgbọ́n ti mùsùlùmí wọ́n rí wíṣí nàìjíríà gbogbo àwọn tí ó mùsùlùmí tí wọ́n fi rúgbọ̀n lẹ̀ wọ́n pọ́n wọn wọ́n tún fún wọn láwọ́ọ̀dù àti ìrẹ́ni tó complain nípa rúgbọ̀n tó bá ti jẹ́ ti mùsùlùmí wọ́n rọ́rọ̀ wí torí pé wọ́n mọ̀ pé torí ọlọ́run ló fi ṣe bẹ́ẹ̀ aṣọ ọkùnrin mùsùlùmí kèé balẹ̀ òkè ní wà àmọ́ tí ìzẹ́ni tó sọ pé ṣòkòtò Michael Jackson ò kan lẹ̀ rí láyé torí trọ́sà Michael Jackson kèé délẹ̀ wọ́n tún mọ fẹ́ràn rẹ̀ wọ́n mọ yìí ni ṣùgbọ́n tó bá jẹ́ ti mùsùlùmí wọ́n ní kílẹ̀ wọ̀ yìí Michael Jackson ò sì ní jáde sí stage kí wọ́n béèrè pé kí ló lé ṣòkòtò rẹ̀ òfin kanlẹ̀ kí wọ́n bínú páwọn ò ní ra rẹ́kọ́ọ̀dù ẹ̀ kí wọ́n bínú páwọn ò ní wèrè ẹ̀ torí pé ṣòkòtò ẹ̀ ò kanlẹ̀ àmọ́ tó bá jẹ́ mùsùlùmí ni wọ́n ti mọ̀ pé torí ìtọ́lọ́run ló fi ṣe bẹ́ẹ̀ wọn ò ní gbà wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ wà ìdàrà ó ń kọlu iná ọlá ilẹ̀ dọ̀ọ̀lún ẹ ọkùnrin kan ọkùnrin ní nàìjíríà tí ń kọrin tí ń bojú ìwọ ló pín lágbájá kìí ṣe mi o tó ní ọba adé ní ọba fẹ́ ìnáwọ́ sí wọ́n pé wọ́n ló pè bẹ́ẹ̀ wà láì bojú àti ìrẹ́ni tó complain pé kí ló tí ò síjú bẹ́ẹ̀ nísìnyí kiri gbogbo ayé kèésì ìṣòbe ṣùgbọ́n bá rẹ̀lẹ̀ hàn mùsùlùmí àwọn yóò àmọ́ complain èwo ní gbogbo ìtẹ̀dàborí ewélẹ́dàbojú níjọ́ wo ló ti complain pa alágbájá tí ó bá ti ẹ̀ ní bọ̀ gbọ̀ngàn tàbí pápá ṣeré tó bá ti fẹ́ ṣeré yóò sì kún bìbà nítorí pé kèéṣe tọ́lọ́run ló gbé dání kèéṣe tọ́lọ́run ló mú lọ àìdébẹ̀ wà ìdárọ̀ àwùmùkọlù iná àrùnlá ìlàtọ́lóòlù yóò bá na ẹ̀là ṣóun lọ́rọ̀ bàbá làkéyé ni bàbá mú àwọn àpèjúwe tá a lè fojú rí tí gbogbo wa sì mọ̀ kó wá ọ̀pọ̀lọpọ̀ oníronú lọ́bẹ̀ wà lẹ́yìn èèyàn onírò èèyàn mọ̀ rí lójoojúmọ́ tó nítorí kí ni wọn ò nífẹ̀ẹ́ àti ṣe tọ́lọ́run wọn ò nífẹ̀ẹ́ àti ṣe tọ́lọ́run ló fà tó wáyé pé fẹ́ tọ́lọ́run bẹ lọ́kàn wọn wọn ò ní kórìíra ẹ̀ ọlọ́wọ́ ni wọ́n máa rí sílò àlẹ́ àbí wọ́n ṣe ọlọ́pàá lè wọn lórí kí wọ́n máa ṣọ́ wọn kiri àyẹ̀wọ́n lẹ́bí ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí ẹ ṣe sùúrù ẹ gbà á mọ́ra bẹ́yìn bá ti rìn ẹ máa ṣe bí àwọn tọ́lọ́run ròyìn nínú sórọ́tù furqan ọlọ́run ròyìn àwọn onígbàgbọ́ òdodo ìbádùn rahman alẹ́dínà yamushuna alálẹ̀ ardi hauna wàídà kọtọ́bà ìmúlìjà ìlú sàlámà والذين يميتون لربهم سجدا وقياما ibi tá a fẹ́ lò ń bẹ́ẹ̀ sura twenty five ẹyọ kan náà la fẹ́ lò ń bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn tó ṣe. ọlọ́run láwọn ẹrú sìn ọlọ́run ọba tòótọ́ ibadu rahman arahman ọlọ́run ọba oníkẹ́ẹ́ àwọn ẹrúsìn rẹ̀ ti tòótọ́ àwọn làwọn tó ṣe pé tí wọ́n bá ń rìn lórí ilẹ̀ yamṣúná alàdìháwónà wọ́n a máa rìn ní ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàyídá kọ́tọ́bà umùlì jahilun ìgbà táwọn aláìmọ̀ kan tí wọ́n bá gún wọn láhán tí wọ́n bá bú wọn tí wọ́n sọ̀rọ̀ òdì sí wọn tí wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ kọlu sálámà kò sí tí wọ́n sọ ju pé àlàáfíà fún yín wọ́n máa lọ torí pé wọ́n máa pa ìmọ̀kan ní bá wọn jà. ẹja dàdú mbẹ sura twenty five la kà yẹn láti àyà sixty three àwọn tí ó ń páyà ọjọ́ náà ni kùránù bá wí ọlọ́wọ́n ní ẹjá mú díẹ̀ nínú àwọn ọ̀jẹ̀jẹ̀ tí ó ṣẹlẹ̀ ń jọ gbéńdé alkiyama ọ̀kan nínú ẹ̀ ló bá wa olóbìnrin méjì àbí mẹ́ta àbí mẹ́rin ó bá wa wí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní gbogbo ẹni tó bá lóbìn ju ẹyọ kan lọ tí ó ṣe déédéé láàrin àwọn obìnrin ẹ̀ láàrin àwọn ìlàjì ara rẹ̀ yóò ya sílẹ̀ ìlàjì ara ni ó máa gbé kí ìlàjì ni ó máa wọ́ tẹ̀lé kùrù kẹrẹ ẹ̀rùn kéèyàn bá rí yóò bá yàn lẹ́rù jọjọ ẹ wo nǹkan èèyàn níyàwó kò ṣe déédé láàrin wọn níjọ́ gbèdé alkiyama tá a fi dẹ́ni bẹ́ẹ̀ mà ara rẹ̀ ìlàjì ẹ̀ yóò ya sílẹ̀ tó ń bá ń lọ yóò máa wọ́ tẹ̀lé gbogbo èèyàn náà pélé yìí ń tiẹ̀ kò ṣe déédé láàrin àwọn obìnrin ẹ̀ sẹ́rí pé ó lágbára ó báyàn lẹ́rù nínú ẹ̀ làwọn kan tí wọ́n dìde kò ní sí ẹran lójú wọn kìkì egungun ni ó wà ń bẹ̀ ìyẹn làwọn oníbàárà àwọn tí wọ́n alágbe àwọn tí wọ́n tọrọ owó kiri tí wọn ò wáṣẹ́ ṣe tí wọ́n sì sọ bàárà díṣẹ́ ìntàfimọ̀ wọn níjọ̀gbìn ní àlùkámọ̀ pé kò ní sẹ́ran lójú wọn egungun nìkan ni ó wà ń bẹ̀ torí pé báárà kìí ṣeṣẹ́ nínú ṣẹ̀ríà Islam kò sígbà láàyè kẹ́nìkan sọ ká má tọrọ owó ká sọ díṣẹ́ nínú ṣẹ̀ríà kò sígbà láàyè fún ìgbà tó o lè tọrọ ní ìgbà tí ò sí tó jẹ mọ́ ò ní ó wá tọrọ ọwọ́ èyí tó fẹ́ jẹ tó bá ti wá jẹ tán tẹ́yìn rẹ ti dúró ó wá lọ́mọ ṣiṣẹ́ tó bá tún ti rí tó jẹ títí dásìkò yẹn ó tún tọrọ owó yìí tó jẹ ó lọ máa ṣiṣẹ́ báná ní ṣe ṣàlàyé rẹ̀ nìyẹn sallallahu alaihi wasallam Ànábì ní yadul ulya khayr min yadi sufla ọwọ́ tí ń alẹ́mi ni ó sàn fún ọ kó lọ nú gbó kó lọ gé ìṣẹ́pẹ́ igi kó kó sẹ́yìn kó lọ ta kó fi jẹun ju kó máa tọrọ bára ẹ wò ìyà tó fẹ́ jẹ wọ́n níjọ́ gbé ìdí ọ̀kan nú ẹnìyẹn bára kì ṣiṣẹ́ nínú ṣẹ̀ríà Islam nínú àwọn ọ̀jẹ̀jẹ̀ tí ó ṣẹlẹ̀ ń jọ náà òun náà ni àwọn tá a gbé dìde bí ẹni àlìjànú fọwọ́ báà yẹn pé wọ́n dìde bí ẹni tí a ń gànná kọlù àwọn wo ni ẹ àwọn tí wọ́n ń jẹ owó èlé tí wọ́n ń ní usury interest mo ti ẹ̀rẹ́ nìkan tó ní interest yẹn ó ti ẹ̀dá òun fẹ́rẹ̀ ń tòun owó tóun ò tí ìsan tóun ti ń ná olódá èṣù sì ti ṣe lọ́ṣọ́ fún wa ó dàbí ẹni pó rọ̀ wá lọ́rùn ó ní interest yẹ pọ̀ ná 1% péré ni ó lè jẹ poison 1% ọlọ́nà àwọn wọ̀nyẹn aládínà yà kúlù nà ríbá aládínà yà kúlù nà ríbá tẹ́tọ́ ma káyà ẹmọ́ sọ chapter àti verse yẹ Surah 2, Surah Al-Baqarah. 85. Aya 275, Surah Al-Baqarah, yìí náà ṣí. Tọ́lá lómi lè pé irọ́ ni, kò sínú Kùránì. Ó yá ká. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأن أو قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب hum yamhaku Allahu riba wallahu la yuhibbu kulla kaffarin ẹ̀gbọ́n tọ́lọ̀ ń wí ń bẹ́ alladina yakuluna riba ọlọ́run ní gbogbo àwọn tí ó ń jẹ rìbá àwọn Yorùbá nínú ọ̀rọ̀ wọn tí wọ́n bá ní rìbá wọn ń yá ọ̀rọ̀ yẹn lò fún owó ẹ̀yìn owó ẹ̀yìn sì ni là ń pè ní rọ́ṣùà nínú èdè lárúbáwá tó bá wo kìtábùlì kábáyìr tíra tó sọ̀rọ̀ nípa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ti ìmáàmù dáhàbí alkabair ó rí pé rọ́ṣùà rọ́ṣùà owó bọ̀nú owó ẹ̀yìn ó nìyẹn ṣùgbọ́n rìbá ìtumọ̀ rẹ̀ gangan lówó èlé ọlọ́ni alẹ́rí rẹ̀ ya kùnú rẹ̀ rìbá àwọn tí ó ń jẹ rìbá tí ó ń gbowó èlé tí wọ́n fi ń ṣo ń jẹjẹ wọn dìde tó bá dijọ́ gbèǹde alkiyama àyàfi kí wọ́n dìde kàmá ya kó mú lẹ́dí yàtọ̀ ọba tó o ṣe ìtàn bí ẹni èṣù fọwọ́ bá. mo ti túpọ̀ mínà lè má sì bí ẹni tí èṣù tó fọwọ́ bá ni wọ́n ṣe dìde ẹni àjẹnú fọwọ́ bá òun là ń pè láǹgàn náà wọ́n dìde wọ́n máa ṣe gátagátá wọn fẹ́ ṣe wèrè kọlu ń tọ̀hún ni níjọba ìdàlùkì àmọ́ bá a ṣe rí wọn nìyẹn a ti mọ̀ pé àwọn tí ń jẹ rìbá nìyẹn ọlọ́run ò déédéé rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ nítorí ó rí bẹ́ẹ̀ mọ́ bọ̀ ọlọ́lọ́rọ̀ wọn ò dédé rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ nítorí kí ni torí pé wọ́n ń sọ lẹ́nu ara wọn wípé wọ́n ní ìnàmọ́lé báyìí mísìlù rí bá ẹwọ́n tọ́lọ̀ ń lò ìnámà wípé rìbá ò ju òwò lọ rìbá ò jẹ́ nǹkan kan àyàfi owó ẹ̀gbọ́ iná mọ́ hasù nínú ilmùlì balago rhetorics àwọn ọ̀rọ̀ tí wọ́n ń lò nínú Quran láwọn ìtumọ̀ tó fẹ́ fàyọ ìnàmà pé kò jù báyẹn lọ wàtúfídù taukid tí ń sọ pé wọ́n ń kan ọ̀rọ̀ yẹn nípa pé rìbá ò jẹ́ nǹkan ju owó lọ is trade business ni ọlọ́run alọ́rọ̀ tí wọ́n sọ yẹn ń kọ́ ọlọ́run lọ́rọ̀ tí wọ́n sọ yẹn irọ́ ni wọ́n ń pa àhánláńlá olùbẹ́ à rìbá ìyàtọ̀ ń bẹ láàrin òwò àti owó èlé ọlọ́run ní báyìí owó àhálà ọlọ́ òun ṣe é lẹ́tọ̀ọ́ wà rọmọ rìbá ṣùgbọ́n tí ń jẹ́ rìbá òun ṣe léèwọ̀ kí ni wọ́n ń pè rìbá òun ni àzíyádà èlé gbogbo alámà tẹ̀síwájú. ìkọ̀ọ̀kan báyìí rush فمن جاءه موعظة من ربه igi ọ̀rọ̀ kan nìyẹn ẹni igi ọ̀rọ̀ kan nìyẹn ẹnikẹ́ni tí mọ̀ọ́ìzọ̀ tún táwọn bàbá wa ń pè ní wáàzì ṣùgbọ́n pé gbà lè gé bá ta sáà la máa pè ni wọ́n fi ń pè ní wáàsí zọ́ ló wà ń bẹ́ alwáàzù zọ́ mọ́ìzọ́ ṣùgbọ́n torí pé rí kò sí nínú ọ̀nà ìbùṣẹ́nú pé Yorùbá makọrọjà ibi tí ọ̀rọ̀ ń gbà jáde àti ìbùṣẹ́nú pé point of articulation nínú èdè Yorùbá kò síbi kankan tá a ti ń sọ pé rí kò sí dí lání rí lani, ní wọ́n fi kan kò sí tó bá mú ju sí sọ́ọ̀ kìí ṣe sọ́ọ̀ dọ̀ ni ọlọ́run ní ẹnikẹ́ni tí wáàzí ìkìlọ̀ ọ̀rọ̀ yìí tó bá dé bá nínú yín látọ̀dọ̀ olúwa fantaha tó ń tọ̀hún tó sì gbé jù lẹ̀ ẹni tí ó dé bá láyé nù yín fálà ọmọ sálàfà wà ámùrú ìlàlọ́ èyí tó ti jẹ sẹ́yìn nínú rìbá ọlọ́run ọba lòun fi bùn wà ámùrú ìlàlọ́ gbogbo alámọ̀rí rẹ̀ ó dọ́dọ̀ ọlọ́run ànábì ò ní bàjá náà wà mẹ́ni àádà lẹ́yìn tí àlàyé ọlọ́run ti wá dé tọ́lọ̀ ní ẹni tó pinwó ẹ̀ èyí tó jẹ sẹ́yìn àforí ẹ̀jì anábì ò ní báyà amúrù ìlàlọ́ ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ dọ́wọ́ ọlọ́run kó mọ̀ lọ túbá wà mẹ́ni àádà ṣùgbọ́n ẹni tó bá ṣẹ́rí padà sí di rìbá fáùlà ìkà àbúnà àwọn wọ̀nyí ni èrò onúna ìjọ náà ni wọ́n ọ̀lẹ́dùn ó ṣègbèrè ń bẹ́ẹ̀ tó bá ń pé kèé ṣe nǹkan tó lágbára ǹjọ́ ọlọ́run lè sọ pé ọ̀rọ̀ náà ni kí lọ́lọ́run wá wí. yàmùhákùnlọ́hùn rìbá ọlọ́run ní ẹ má jẹ́ kẹ́nìkan tàn yín jẹ rìbá bó ti wù kí náà rẹ̀ kó jó àjòrókè yóò padà kú ni yàmùhákùnlọ́hùn rìbá òun ọlọ́run ọba òun ó pa rìbá rẹ̀ ó ṣẹlẹ̀ sáwọn báǹkì àgbáyé níjọ́sí tí wọ́n ń pè ní global economic meltdown mo sọ̀rọ̀ rẹ̀ lọ́dún náà nínú tẹ̀síra ọdún kẹta sẹ́yìn tàbí tẹ̀sí ìkànnù méje ẹ̀kẹta ní mo ní àwọn ilé ìbò wọ́n gbé ìbò púpọ̀ wọ́n ti ẹ̀tún lo ìbò ọ̀rọ̀ tó bá mú meltdown tí wọ́n bá ní nǹkan melt ó yọ ìyẹn kó wálẹ̀ ó bàjẹ́ ó wá wáyé ní nàìjíríà nígbà tí wọ́n sọ pé wọ́n fẹ́ consolidate bank afẹ́ káwọn báǹkì kí wọ́n rí ìdímúlẹ̀ àwọn ilé ìfowópamọ́ àwọn báǹkì afẹ́ kí wọ́n fìdímúlẹ̀ kí wọ́n ta kàn kí wọ́n ta gbòǹgbò wọ́n wá ní kí wọ́n recapitalize ẹni ó bá rántí ò lè lọ gbọ́ nínú dáwà nigeria.com ìwọ́n tó bá ní lọ́wọ́ lè dánlódù ẹ̀ mo ṣàlàyé ń bẹ̀ tàbí kó lọ sọ́dọ̀ àwọn kọ̀ǹpútà ń bẹ̀ wọ́n á fún ẹ mo ní wọ́n ní kí wọ́n recapitalize wọ́n á ní kí wá 25 billion naira not million wọ́n nítorí pé owó tí àwọn báńkì ní nípamọ́ owó yẹn kéré ni ní báńkì ń fi ń wó mo wá sọ́nù tẹ̀fsìrì ọdún náà nígbàtí wọ́n sọ mo ní kí ìṣubú wọn ìparun wọn kó lè jẹ́ kó hàn dáadáa wàláì kò jí ìpọ́dún kan ní gbogbo báńkì bá bẹ̀rẹ̀ sí wó tó fi dá Amẹ́ríkà wọ́n sọ nú ọ̀rọ̀ ń jọ náà mo ní amẹ́ríkà wá tako òfin ara rẹ̀ amẹ́ríkà tako òfin ara ẹ̀ torí pé free economy ni wọ́n lò free market economy democratia ishtirokia democracy and capitalism òun lamẹ́ríkà ń lò wọ́n kèé intervene nínú market owó kálukú ó máa ṣòwò ní amẹ́ríkà láti lọ ṣe bailout wọ́n láti fún báńkì lówó kí gbogbo ayé wọn má bàa parun nínú owó òlu tí ó sì sínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ gbogbo ayé pé ọ̀nà táwọn ń gbà ṣèjọba ní kí gbogbo ayé ó máa lò ọlọ́run á fojú wọn hàn pé àṣẹ orí rọ́lẹ́wà ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ báńkì lamẹ́ríkà nígbà náà ni wọ́n ń san ìlàjì owó oṣù fún half salary wọ́n tún wá sọ pé kò sí ìdánilójú páwọn ó san èyí tó kù fún wọn bí nǹkan bá ṣẹnu rẹ̀ yamahaku lọ́wọ́ rìbá ọlọ́run lóhun ó parẹ́ wàyẹ̀rẹ̀bẹ̀ sọ́dakọ̀ ìtọrẹ àánú ọlọ́run lóhun ó ṣe kí ni yúrí bí ọlọ́run ó fi àlékún òun ó ó máa bá a láti orí bíun náà látara rìbá ṣe àpé mo sọ pé tẹ́ ń pè ní rìbá ni ziyada àlékún yorí bí ọlọ́run ó ṣàlékún ó fi hàn pé kàkà ká máa gbowó èlé ọlọ́run fẹ́ ká máa ṣètọrẹ àánú ni bẹ́ẹ̀ nìkan bá yáwó lọ́wọ́ ẹ ó yá hundred thousand kò yẹ kó o sọ pé kò fi san one hundred and ten thousand sọ̀dà court ìtọrẹ àánú ló yẹ kó o ṣe kò ní hundred thousand ló fẹ́ yá kí ló fẹ́ fi ṣe ó dáa máa fún ọ ní 50,000 mo yá ọ ní 50 50 ni ó dá padà 50 tó fún yẹn yóò mọ jẹ́ sọ́dákọ̀ ìtọrẹ àánú ọrẹ àtinúwà ọlọ́run lówó wá ṣàlékún fún ọ lérí ẹ̀ kéye pé kò fún 100,000 kò tún ní ó fi 50,000 owó èlélé ó ní ló wà ní ẹ̀jẹ̀ èèyàn làwọn onírìbá mu torí pé èrè tó fẹ́ rí lórí ọjà náà lẹ́ti gbà sọ́wọ́ ọlọ́run ní wallahu la ọlọ́run lóhùn ní ìfẹ́ sí gbogbo kàfárí kèfèrí ẹmọ orin àlèwàsá ìlú tí a mọ́ díù tí wọ́n ní pé wàdá kọ́ ó lálẹ́ nígbà kan tàbá ń kájá àwọn kan ní ẹ̀rọ ní fatia yẹn dómà ní kùfárì ní ọbẹ̀ ẹ̀kọ́ áyà ìlú jámà pé rárá kàfárì ó wá ní mùbálágà gbogbo àwọn kèfèrí àfíìmín ẹlẹ́ṣẹ̀ ó fi hàn wípé ẹni máa ń jẹ rìbá lọ́dọ̀ Ọlọ́run ìjẹ ìwà kèfèrí ni ó ń tọ̀ wọ́n wà máa jẹ́ lẹ́ṣẹ̀ torí pé ó jẹ́ mùmínì ṣùgbọ́n ó lè iṣẹ́ tó ń ṣe yẹn ṣe àwọn kèfèrí ni ìwà tó hù yẹn ìwà kèfèrí ni ṣùgbọ́n tó lè sọ di kèfèrí gangan ni pé kó wá nígbàgbọ́ pé tó ń ṣe yẹn ẹ̀tọ́ ni ìmọ̀ bóyá gbọ́rọ̀ yìí oúnjẹ rìbá mùsùlùmí ní ń kírun ó gbọ́ ọba ọ̀kan ṣoṣo gbọ́ ṣùgbọ́n gbà yí pé rìbá yèèwọ̀ ni nígbà náà yóò máa jẹ́ ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n tí ń ṣe lọ́wọ́ yẹn ìwà kèfèrí ní hù yẹn ṣùgbọ́n tó bá gbà yí pé rìbá ẹ̀tọ́ ni kìí ṣe wọ̀ tó náà sọ yí pé òwò ni is business nígbà náà yóò máa jẹ́ kèfèrí wà ń sọ́lá wà sọ́mọ̀ kódà kó máa kírun kó máa gbà àwẹ̀ nǹkan ń fi irun rẹ̀ ta tẹ́tẹ́ ni kò tiẹ̀ ta tẹ́tẹ́ gan torí tó bá tún ta tẹ́tẹ́ ó ṣeé ṣe kó jẹ ń fi irun rẹ̀ ṣòfò ni nǹkan fẹ́ bí panú ni rúbà sọ èmi láìsàlà ó hazomi síyámi ìlàlíjọ́ ìwàlẹ̀ atosh àìmọye àwọn èèyàn anábì ni wọ́n máa gba àwẹ̀ kò sẹ́sàn tí wọ́n gbà lérí àwẹ̀ tí wọ́n gbà àfi pé wọ́n febi panú wọ́n sì fòun gbẹgbẹ́ra wọn àní ìsan wọn lẹ́san kankan lérí ẹ̀ irú wọn ara wọn lọ́wọ́ kódà ẹni tí ń jẹ rìbá tí ò gbà pọ́nrán èèyàn ni ó ṣeéṣe kó má láwẹ̀ lọ́dọ̀ ọlọ́run torí bẹ́ṣẹ̀ bá ti ń pọ̀ sí i náà láwẹ́ ó máa dínkù ní ládàá ọlọ́run kó ṣàánú wa àwọn tí wọ́n ń páyà ọjọ́ yẹn táwọn onírìbá ó dìde bí ẹni àgànná kọlù àwọn lání kíkúra ni ó kìlọ̀ fún méjì tá a mú sí nínú rẹ̀ òun náà ni nínú àwọn ìyà yẹn ọ̀kan nínú àwọn ìyà yẹn iná ọlọ́run nínú zaatan lishawa iná tẹ́ rí yẹn sọ́rọ́tù kọ́f kọ́ yẹn astagfirullah kọ́làm kọ́ yẹn ọlọ́ni ní za'atan lè ṣàwá tármi bí ṣárarin kalikọ́sìrì mudathiru ẹ̀hàn wájá máa fà áwọ́ á ìnà ìsànà ó yíkọ̀ àlú إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين الذين هم الذين هم من على صلاتهم دائمون والذين للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير معدوم والذين هم لفروجهم حافظون إلا على ربهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفدون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون. Èyí tí mo fẹ́ ló ọ̀rọ̀ kan padà sáyà. ọlọ́run ní iná záátá lè ṣàwá iná iná ó ti rí irun ṣúra wo nìyẹn ó fẹ́ káwọn èèyàn rí ṣúra kan wà ní Kùránì tí ń jẹ́ ṣúrọ́tù the same place ṣúrọ́tù to máa rí ṣúra kí ni àwọn èèyàn ọmọ màárì yìí nọ́mbà ló sọ akọ fún wọn ṣúra 70 ẹ̀hàn ẹ̀hàn ṣúra tí lè máa rí jì nígbàtọ́lọ̀ ní sàálàsá ìlú bí àdábé wà kí ń lè káàfìrí iná láì sàláwọ̀dá àlúyẹ́ o vaskini na zan àtàn lè 16 náà na zan àtàn lè lọ bẹ̀rẹ̀ láti àyà àìlẹ́ẹ̀karùn-ún fásbírí sọ́bíràn jàmílà ṣúra 70 àyà 5 ṣúrọ́tùlì maharij ọlọ́ní ìrẹ́ ànábì ṣe sùúrù ṣe sùúrù sùúrù tó rẹwà ni ó ṣe iná ọ̀rọ̀ àwọn èèyàn ń wo ìyà ọjọ́ gbèǹdé alkiyama ní tó jìnà lọ́dọ̀ àwọn ọlọ́rin tó súnmọ́ ni è e. ọlọ́run níjọ́ tí sánmà yóò dà gẹ́gẹ́ bí alimohuli òrí tó yọ́ mọ̀rùgbóyé ṣẹ́mọ̀ òrí ìmọ̀ dìpọ̀ yóò wá dàbí òrí tó yọ́ bẹ́ẹ̀ ni sánmọ̀ ó ti rí ń jọ náà orí ẹ mo kàn fi ṣàlàyé ni ṣùgbọ́n irin tó gbóná sẹ́ẹ̀mọ̀ pé irin lè bàbá ti irin bọ́ná tó bá dépò kan irin ó padà yọ nínú tí a ń pè ní ààrò táwọn eléèbó ń pè ní furnace tanur tó gbóná janjan irin ó pọ́n tó bá pọ́n tán yóò tún máa funfun yóò wá yọ gẹ́ẹ̀rẹ̀ yóò dàbí òrì ọlọ́run sì sọ wípé lóòjọ́ àlìkìyàmà nínú táàmà fi kóná lòkúta wà iná ìjà ànámọ̀ gbóná débi pé bókúta bá kónú ẹ̀ yóò yọ gẹ́ẹ̀rẹ̀ ẹ wo bí ó ṣe gbóná tó ẹ ronú temperature ẹ̀ láyé òkúta làá fi ń ṣe ààrò tá ń dáná tá ń gbóúnjẹ lé lórí kò ní torí pa àmọ̀ pé kò ní yọ ṣùgbọ́n